mọ̀jọ́ mọ̀ọ́nù dé o àwa ló àṣà lónìí ṣẹ̀ǹṣẹ̀ kò jọmọ ònùdè símọ́nì ọ̀làtúnjì o ọmọ akọ́dá ayé ọmọ ní ìkáyé gbèdé o ó ní ká mú alífábẹ́ẹ̀tì ká máa bí dí ká fi kọ́ mọ́ wa mọ́tìlẹ̀ kà mọ́tìlẹ̀ kan mọ́tìlẹ̀ fi pòwe mọ́tìlẹ̀ fi sọ àlọ́ kán fi pàlọ́ àpagbé àlọ́ àpamọ́ kán fi lè sọ ẹ̀nà kán fi lè mọ ọ̀nà èdè gbogbo kò jọmọ ònùdè àwa ló làṣà lónìí ṣẹ̀ǹṣẹ̀ kò jọmọ ònùdè ẹ̀wá nǹkan fi díl ìdílé tàbí ká fi ìdílé nǹkan kẹ́ mọ́ gbọ́ wá lórí ìkànnì yìí tòrẹ́ni tó bá sọ lẹ́nu ṣàpòyàkọ́ o. gbogbo èèyàn tí ń bẹ nílùú òkè òkun gbogbo èèyàn tí ń bẹ nílùú òyìnbó gbogbo èèyàn tí ń bẹ ní dọ́làsì yìí o. tá a fi kalẹ̀ sí ti ń tàn káàkiri kò jọmọ́ lè tó yí o. tán onífájì o ojúbà ọbàtálá ọbàtásà wọ́n ní àwọn ṣẹ̀bà àwọn irúnmọlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún wọ́n ní àwọn ṣẹ̀bà fún ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín àgbẹ̀jí ojúbà ilẹ̀ afọkọ́yẹrí àwọn àgbẹ̀dẹ́jí wọ́n júbà ògún oṣìmọlẹ̀ ọlákàyé èmi jí lónìí mo ṣèbà olódùmarè ọba àjíkí ayé ìbàrẹ̀ èdùmàrè ọba sàkẹ́ ọ̀run mo ṣèbàrẹ̀ ọba tó ní àti ọjọ́ lọ́wọ́ ọba tó ní àti wọ̀ oòrùn ìbàrẹ̀ ni mo ṣe bàbá. elédùmarè abàmìràwọ̀ ni bàbá òun ní ba sánmọ̀ lẹ́rù òun la táyé rọ bí agogo. mo dúpẹ́ lọ́wọ́ elédùmarè mi ní símónì ọláwálé ọmọ bàbá ọlátúnjí ọmọ akọ́dáyé ọmọ aníyìkáyé ètò kòjọ́mọ́nù òun la tún gbédé lọ́jọ́ tòní abala ètò gbélégbá òun la wà yìí mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́jọ́ òní tó mú kó ṣeé ṣe fún wa. ká tó bẹ̀rẹ̀ ètò tòní ẹ bá ń sáré yára ṣàṣà ká wọlé agodo ó yá lámọ̀ bá ń gbóhùn sókè. àdèwé àtàgbà ẹ̀yà gbọ́nsẹ́ lẹ́yìn ìkànnì yìí ẹ̀yà gbọ́ àdèwé àtàgbà ẹ̀yà gbọ́nsẹ́ lórí ìkànnì ẹ̀ lápapọ̀. gbọ̀gbọ̀jọ́ mọ onúmọ̀ lè tó yìí ń jẹ́. lórí ìkànnì ẹ̀ lápapọ̀. kòjọ́ mọ onúmọ̀ lè tó yìí ẹ wá nǹkan fi ìdílé kàbí kẹ́ ìdílé nǹkan. kòjọ́ mọ onú káfí abídí kọ́mọ wa kó lè kà kó lè kọ kó lè fi pòwe kó lè fi sọ ọ̀nà èdè. kó lè fi kíni nílẹ̀ káàárọ̀ òjíire. ọmọkùnrin wọn mọ́ dọ̀bálẹ̀ ọmọbìnrin wọn mọ́ kúnlẹ̀ ni. kòjọ́ bàbá òkè. ẹ wá nǹkan fi ìdílé o gbogbo èèyàn tí mẹ ogun o. àti ní dálàsì yìí ẹja lọ gbọdọ yìí o. kò jọ mọ́nù gbòde kankan. o ṣeun lámọyín o ṣeun mo dúpẹ́ ọmọ aláró tí jogún ẹṣin èjìgbà ẹ̀lẹ̀kẹ̀ tí ń jogún mọ̀múrí ìhálẹ́ ẹ̀ṣọ́ èyí yẹ tápà abirù ti ẹ̀mí ọmọ ajífòwúrọ̀ dáná kúlíkúlí o ṣeun mo yá sáré kí ọ sórí kí ilé mọ̀mọ́ mi mo pé lọ́lá ọmọdé ẹ̀mí ọba ó dáa náà ẹ jẹ́ ká máa bọ́rọ̀ yìí bọ̀ wá àwọn tó bá a lọ lóde àná àwọn ni wọ́n bá kú o àwa ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ àní káwọ́lérí sọkún àní bá wọn rógun ìfẹsẹ̀jọlẹ̀ àtẹ̀mí àtiwọ́ a ò ní bá wọn sáré gba máìlì láàrin ọ̀dẹ̀dẹ̀ wọ́n ní bí ilẹ̀ bá dàrú tán ibi tó gbológì ní dédé gbodidi ẹni wọn ò ní gbé wa lábàádì wọn ò ní gbé wa dìgbàdìgbà jáde àmì àṣẹ Èdùmàrè àṣẹ wàá mo dúpẹ́ o tán lórí ètò tòní a ní àwọn bàbá wa àlejò pàtàkì àwọn ni mo fẹ́ kẹ́ ẹ tiẹ̀ gbóhùn wọn náà ó yá bàbá àwọn aráalé orí ìnábòrò wọ́n bẹ̀rẹ̀ sí ní najú wọ́n ń bẹjú wòkè wípé ta ni ń bẹ agbódo ẹ bá ń gbóhùn sókè ẹ kí gbogbo lé ẹ kú àsìkò yìí o inú mi dùn láti darapọ̀ mọ́ yín ní orí ètò kòjọ́mọ ònù rédíò ní àkókò yìí olóòtú àjíǹdẹ̀rà máa jẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ pé ẹ pè wá sí orí ètò yìí. ẹ ṣeun ẹ ṣeun ẹ káàbọ̀ bàbá àgbà tọ́ àjànàkú wọn ló kọjá àmórí nǹkan fìrí bá a bá rẹ́rìn ẹ jẹ́ ká parí i ẹ̀yin bàbá wa àwọn èèyàn fẹ́ mọ̀ gan-an kí lorúkọ yín ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún gbogbo ilé gbọ́. orúkọ mi ni àlùfáà Raphael Adédìjì Adébáyọ̀ ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá ní Dallas Fort Worth ní Amẹ́ríkà ibi ò dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún wa ní àǹfààní láti jẹ́ ọ̀kan nínú àwọn tí Ọlọ́run fẹ́ lò ní ilẹ̀ Yorùbá ní àsìkò yìí. ẹ ṣeun gbogbo ọmọ ilẹ̀ yorùbá pátápátá bàbá ni ààrẹ gbogbo ọmọ yorùbá ní ilẹ̀ Dallas ní gbogbo Dallas Fort Worth pátápátá adúpẹ́ o adúpẹ́ bàbá ẹ kú iṣẹ́ akin ẹ kú iṣẹ́ ìlú ọba Èdùmàrè kò ní jẹ́ kẹ́ ẹ ṣe lásán o ọba Èdùmàrè ọlọ́jọ́ òní yóò jẹ́ kí orírun wa ó gbè wá a ò ní gbé sóko ìwájẹ wọ́n ní odídẹrẹ́ kì í gbé sájò kì í gbé sóko ìwájẹ wọ́n ní àjò kò lè dùn kó dídẹ mọ́rẹ̀ wò ó ìwó yìí òun nílé odídẹ lágbára ọba òkè gbogbo wa pátá la ó kéré oko délé a ó fèrè sẹ̀sọ́ a ó digbá dirù a ó kéré oko délé bàbá wa ẹ ṣeun tọ́ òòṣà tó sẹnu ní bùnbù ó mọ̀ ní tó fẹ́ wí ọ̀rọ̀ ló kómokómo rò wá bàbá kí gan ló gbé yín wá sórí ètò tòní kí ló dé tá a fi dédé rí yín ilé àgọ́dọ̀ àgbàlagbà tí bá ń sáré inú ẹ̀ kan ò bí ò bá ní ti ń lé ló dandan nǹkan kan wà tí ń lé bàbá ẹ jẹ́ àmọ́ ìdí pàtàkì náà tẹ́ fi kàn sí wa nílé agodo olóòtú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní látòkò olúwa máa dó tì yín o lọ́ máa pẹ̀lú yín a ò ní ṣìṣe ààbò ọlọ́run a máa jẹ́ lórí wa. mo fẹ́ fi àsìkò yìí rán wa létí pé àsìkò ẹ̀rùn wà àsìkò hmm, òjò sì wà pẹ̀lú. ẹ̀kọ́ àgbà àsìkò òjò náà wà pẹ̀lú. gbogbo ìgbà ni àsìkò wà fún. àsìkò tá a wà ní ilẹ̀ yorùbá àsìkò pàtàkì ni tí ọmọ bá fẹ́ jáde nínú ìyá ẹ̀ wọ́n ń jáde pẹ̀lú ìtura àwọn ìyá wa náà wọn kì í bí pẹ̀lú ìtura ẹnu ìnura ni á bí ọmọ náà. làwọn àgbààgbà fi wí pé ojúbọ̀rọ̀ kan la fi gbọ́ lọ́wọ́ èkùrọ́ ẹ ṣeun. bẹ̀rẹ̀ tí wọ́n bí ọmọdé náà kọ́ ayọ̀ ò dé bá wọn ayọ̀ dé bá ìyá ayọ̀ dé bá ọmọ ilẹ̀ yorùbá àsìkò àtúnbí òun la wà yìí. bàbá tí wọ́n bá bí yín ní èdè kan láì dènà kí gan ni èrèdí ìgbékalẹ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá tẹ̀ ń darí kílẹ̀ ó ti wí ẹ ṣàlàyé lédè kan ní kúkúrú èdè ẹ ṣáà wò ó. ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá ní Dallas Fort Worth àti àwọn ẹgbẹ́ Yorùbá Nation Global Directory. tó ń ṣe ètò fún bí a ó ṣe gbara wálẹ̀ nínú ìjọba amúnisìn tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ kú iṣẹ́ bàbá iṣẹ́ ńlá orin kéwú tọ́ àgbájọwọ́ la fi sọ̀yà àgègé ọwọ́ kan ò gbẹ́rù dórí. ǹjẹ́ ẹ lè sọ fún wa bàbá kí gan ni àwọn ìdojúkọ tẹ́ ẹ ti ní ọ̀nà wo òun ni àwọn ọmọ Oòduà nílé lóko ni wọ́n fi ń ṣe àtìlẹ́yìn nínú gbogbo àwọn èròǹgbà wọ̀nyí mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ilẹ̀ yorùbá pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní dallas fort worth area ní amẹ́ríkà mo rí ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ láàrin àwọn ọmọ yorùbá tí wọ́n níbí ìfẹ́ tí wọ́n fi hàn sí mi nígbà tí mo di ààrẹ ẹgbẹ́ yìí ó pọ̀ gidi gan ó ti rẹ̀ wọ́n bí kan ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe fẹ́ràn nàìjíríà tó láti máa fi owó ránṣẹ́ sílé láti lọ dá ilé iṣẹ́ lẹ̀ sílé láti jẹ́ pé nígbà tí àwọn ti dàgbà ní orílẹ̀-èdè yìí kan lọ sinmi sílé ṣùgbọ́n kò sí ààbò tó tóye ní orílẹ̀-èdè náà wá jẹ́ pé nígbà tí wọ́n ti gbìyànjú fún àìmọye ọdún pé kí ilẹ̀ náà lè dára tí wọ́n ti gbìyànjú títí pé ó máa dáa lọ́la ẹ̀ẹ́ ni hmm, kò sí ọdún kan tó dáa ju ọdún kejì lọ fún àìmọye ọdún àti ní civil war lẹ́yìn civil war tá a parí tó ń kọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní burú díẹ̀ díẹ̀ díẹ̀ dèní àwọn skul wa tẹ pé ó da tẹ́tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé bó ti wà lónìí nǹkan àwọn olùkọ́ wọn fún ọ ló mọ́ àwọn tó ń lọ léèwé ẹ̀rúgbà nípa táwọn ti ẹ̀ parí léèwé tán kí wọ́n lè ṣe kò tiẹ̀ sí ẹni tí ó bá gbó rí visa láti sá kò nínú olórí yẹn kò ní hope mọ́. gbogbo ẹ̀ wá di yánpọnyánrin adìẹ bà lókun ara ò burúkún ara ò rádìẹ ah, kábíyèsí ìdùnnú. àwọn tó wà ń bẹ́ẹ̀ wọ́n gbọ́ ọ̀kadà ni o àwọn iṣẹ́ mi tẹ kí wọ́n lè ṣe àwọn tó ní gbọ́gà yà lọ dáko wọ́n tún wá dóko náà kọ́ wọ́n tún lọ àwọn fúlàní àtàwọn màálù wọ́n lọ jẹ oko hmm, wọn. ẹgbẹ́ gbòún mo ṣe bẹ́ẹ̀ yẹn àgbà ní àìgbélé ẹni àfọrùn <laughs> ọ̀rọ̀ kàǹkà. tó o wa ń burú sí i dípẹ́ tí a bá wà nǹkan sí ní sìnkọ́. kọ́ mi má wàá lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Hmm, olóòtú ká tó rí ọdún mẹ́fà sí i à á gbà pé ìlú kan bẹ̀ tí wọ́n tẹ̀ léèyàn ìdí ni pé àwọn tó wọ́n jẹ́ ọmọ Yorùbá tán wà ní Dallas area wá ti sú wọn ìgbà tá a kọ́ pé pàdé báyìí àwọn tán wá síbẹ̀ pọ̀ rẹpẹtẹ lójúmọ́ ni wọ́n béèrè pé àá ah, ah, kí ni ká ṣe kí next step so mo dúpẹ́ fún ọgbà táwa ń bí tí wọ́n ti ṣetán lájẹ́ pé kí a lè ṣèrànwọ́ bí orílẹ̀-èdè Yorùbá ṣe máa dá dúró ṣe olóòtú. ẹ ṣeun ẹ ṣeun bàbá yìí ẹ kú ohun sàdánkátà bàbá nìyí ẹ̀yin lọ̀gá ah, <laughs> ẹ̀yin ọmọ òdua ẹ rí wípé omi ń bẹ lámù ẹ̀yà wá nǹkan fìdílé ọ̀rọ̀ mọ̀ ń bọ̀ ọ̀rọ̀ wà àwọn ìgbà kan bẹ tí ọ̀rọ̀ wà tí ò ní sáàyè àwọn ìgbà kan tún wà tí àyè ń bẹ tọ́rọ̀ ò ní sílé òní ọ̀rọ̀ pàdé àyè àyè pàdé ọ̀rọ̀ ìpàdé wá di gbàgede ètò ó yá ká tó máa fa kànmọ́ òkun ọ̀rọ̀ yíyọ ọlọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yà díẹ̀ yára ṣàṣàrẹ́ ilé agbódo. ọmọ ojú wa dìde kò sí ipò ẹ̀tọ́ Yorùbá Nation now. Yorùbá yorùbá nation now ilé ti yá gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ káàárọ̀ òjíire bẹ́ẹ̀ ilé yá ẹ̀jẹ̀ àrèlé wa yorùbá nation àjò lè dòdòdò kó di dẹ̀rí ọmọ rẹ̀ wò a kì í sọ̀rọ̀ èrò káyọ̀ bọ́pẹ́ títí onílé àrèlé dandan ìdí nìyí tá a fi ń pe gbogbo ọmọ ọkọ yorùbá nílé lóko lódò lẹ́yìn òde pé tẹnitẹni èkìsà ló láàtàn ẹ̀jẹ̀ àsowọ́pọ̀ gba ìran yorùbá kalẹ̀ lóko ìsìnrú ẹ̀jẹ̀ abọ́ kúò nínú ìgbèkùn ẹ̀jẹ̀ ajáde kúò nínú ìgbéyàwó pákáleke fùrọ̀ǹdán yìí òmìnira yorùbá jẹ́ dandan kókó odò ìgbẹ́ nílùú rí bílù òsì dùn tó de òrójú kò síbi tá a ti rọmọ tálákà tí ó ròde ẹ mu ó tó gẹ́ o ìjínigbé ilẹ̀ Yorùbá tó gẹ́ ìfipábánilòpọ̀ ìṣekú orógbàgbẹ̀ sáàlà ìfẹ́ranjẹ nǹkan ọ̀gbìn wa ìsàmúlò ohun àlùmọ́nì wa láti gbé àyà tó kòró tó gẹ́ ètò àgbékalẹ̀ ìjọba tí ó ṣàǹfààní tó gẹ́ bàbá bẹ́ẹ̀gùn olè bàbá ẹni fọ́dún méje tí ò gbéni káfí ilẹ̀ wò sàmì ìbọ́lókù eégún tó jó fógun ọdún èèyàn lárugẹ. ẹ o bó bá ti yéegun ó ti yọrẹ. báwọn àgbà bá ti síwájú ká tẹ̀lé wọn lókù. à ń pe gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin láti wá kópa nínú ìpàdé àpérò ńlá. àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lérí ìkànnì ẹja gbọ́ àdèwé àdàgbà ẹja gbọ́nsẹ́ lérí ìkànnì ẹja gbọ́ kò jọmọ́ onúmọ̀lẹ́ ètò yìí ń jẹ́ lérí ìkànnì ẹja gbọ́ kò jọmọ́ onúmọ̀lẹ́ ètò yìí ẹ wá nǹkan fìdílé kàbí kẹ́ fìdílé nǹkan kò jọ ọmọ ònù káfi abidi kọ́mọ wa kó lè kà kó lè kọ́ kó lè fi pòwe kó lè fi sọ ọ̀nà èdè. kó lè fi kíni nílẹ̀ káàárọ̀ òjíire. ọmọkùnrin wọn mọ dọ̀bálẹ̀ ọmọbìnrin wọn mọ kúnlẹ̀ ni. kò jọ ọmọ ònù látọwọ́ símónì ọ̀làtúnjì ògbòde kan. ọmọ aníyíká yé ayé gbèdé ọmọ arúgbó ọjọ́ ọmọ bàbá òkè. ẹ wá ń gan fi ìdílé o gbogbo èèyàn tí mẹ́ ló gbé ògùn o. àti ní dálàsì yìí ẹja lọ gbọ́dọ̀ yìí o kò jọ́ mọ́nù gbòde kan. kan, kan, kan. tọ́ àròjọ́ musolókun o ṣùgbọ́n ọ̀kan lámorúdù ọ̀kan lòdùà ọ̀kan lọ̀kàn bí ọ̀kan gbogbo wa nílẹ̀ káàárọ̀ ojíire mo wá ní béèrè kan pàtàkì mo sì mọ̀ wípé gbogbo àwọn tó ń gbọ́ wa nílé àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè ọ̀nà wo láàfin ní jẹ́lẹ́yàmẹ̀yà kí ni ìbáṣepọ̀ ti ń bẹ láàrin àwa tilé àwa toko ọ̀nà wo la fi ń fọwọ́sowọ́pọ̀ kó máa lọ di wípé alára lára ọ̀rùn ẹ ló kú àìsùn ẹ ló kú àìwo. ẹ ẹ ṣe gan nípa àti ṣe papọ̀ pẹ̀lú àwọn àwọn èèyàn wa tó wà ní nàìjíríà ó ti sú wọn náà o ọ̀pọ̀lọpọ̀ wọn ti fi ààyè wọn lẹ̀ pé ibi tá a ti bá dé yìí tó tó gẹ́ wọ́n dẹ̀ wá appreciate support táwọn fi ràn wọ́n lọ láti òkè òkun. a mo rántí olóyè wa Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n fẹ́ lọ sí ìlú Ìgàngàn ní olóyè bí tẹ́ ń lọ yìí mọ̀ dàbí nǹkan àwọn gómìnà wọn sọpọ́ọ̀tì yín wọn ní pé ẹ̀kẹ́ máa lọ ẹ̀ mọ̀ràn tí wọ́n ti pa Abíọ́lá bí wọ́n ṣe pa Adélégì wá tó ń pa wọ́n mọ̀ lè pa yín olóyè ń gbà yín wà lórí tẹlifóònù pẹ̀lú wa àti àwọn àgbààgbà olóyè ní pé àwọn kì í sọ̀rọ̀ káwọn ṣe bẹ́ẹ̀ àwọn sọ fún wọn pé àwọn ń bọ̀ ní ọjọ́ Jímọ̀ àwọn ò ní jà o ṣùgbọ́n àwọn lọ bẹ̀bẹ̀ wò ká má lè lọ sóko mọ́ ká má lè dáko mọ́ ká má lè lọ síbi tá a fẹ́ lọ mọ́ ó ti sún àwọn ògbòdò mọ́ lọ. níjọ́ náà ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa Quake náà fi àwọn ìdílé rẹ̀ ní London náà lọ sílé wọ́n dẹ̀ lé àwọn fúlàní kúrò níbẹ̀ à tí àwọn olè bá lè ṣe báyìí àwa ta a wà bí náà ń kọ́ tó bá lè jà bíi olóyè Sunday Igboho tá a lè lọ lé bíi Quake a gbọ́dọ̀ ṣe nǹkan tẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ni àwọn ọmọ Dallas dìde o ni wọ́n ṣe múra pé àà ṣetán àwọn èèyàn tí wọ́n ti rẹ́dì ká náà ká tì wọ́n lẹ́yìn kí a lè dé ilẹ̀ lérí bí àárín ẹ̀ ṣe rí nìyẹn ṣe gan. bàbá olè tó dédé mọ́ lókoṣo lálàá ojúbọ̀rọ̀ mọ̀kànlá fi gbọmọ lọ́wọ́ èkùrọ́ rẹ̀ mọ̀jàmọ̀sá sì ni wọ́n ní àmà kíkanjú lógun báwo là ti gbọ́rọ̀ yìí ìṣirò lọ́kọ dídó tí kò fi ní dogun dọ̀tẹ̀ ẹni Ṣàngó bá tojú ẹ̀ wọlé kò ní bá wọn bọ́ba kò ogun abẹ́lé àná Ṣọ̀pọ̀nná tojú àràwọ̀ gbalẹ̀ <laughs> báwo la ṣe fẹ́ gbọ́rọ̀ yìí tí ó fi dàbí ti ìlànà tàwọn gẹ̀ẹ́sì tí olúkálùkù ó fi pín oko rẹ̀ láàlàjààlà nítùbínùbí tí ohun tá à ń gbà ládùúrà tọ́ba òkè tí ó fi bá wa sáámí sí i ṣe pé ọ̀nà wo la fẹ́ gbé òmìnira yìí gbà tí kò ní fi dá ìtàjẹ̀ sílẹ̀ à <laughs> ṣe rí wọ́n ti sọ pé ọgbọ́n ju agbára lọ àwọn ọmọ Yorùbá wọ́n gbọ́n o <laughs> kò ní sí tẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n ṣe rálì ní Ìwó road àwọn gbo street àtàwọn ọjà Yorùbá nation ni o Yorùbá nation ni o Yorùbá nation ni o wọ́n dẹ̀ ṣe ní ìrọ̀wọ́ ìrọ̀ṣẹ̀ ẹnìkankan ò kú wàhálà ò ṣẹlẹ̀ ní ti Ìbàdàn Major rally the same thing kò sí jà kò sí wàhálà àwọn tí wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ the same same thing ìgbà tó ń lọ sí Ṣàgámù tí wọ́n fẹ́ dájà lẹ́ǹkọ́ pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ wọn àti kíjà wa ó dẹ̀ lọ wọ́ọ́rọ́wọ́ọ́rọ́ wọn àbọ̀ ọlọ́pàá jà wọn àbàtúnjà jà everybody ló ní right to non-violent protest so eléyìí jẹ́ kí àwọn ìjọba nàìjíríà sì kó ká wọn lọ́wọ́ kó pé àwọn tí wọ́n ń lọ tí wọ́n kó bọn lọ́wọ́ tí wọ́n kó àdá tí wọ́n mú òkú lọ́wọ́ aláṣẹ máa ń bá wọn jà eléyìí fi hàn pé bá a ṣe ń bá a lọ yìí kò lè sí ìtàjẹ̀sílẹ̀ àtọ̀ àwọn fúlàní dandandandaran pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run kápá wọn ọlọ́run kápá wọn tán títí a ó fi gba òmìnira wọ́n ní àyà gbọ́n ògbìn náà gbọ́n àyà ń tiro ògbìn náà bẹ̀rẹ̀ à ń fẹ́ ká wọ́n fẹ́ sọdógún àwa ní pé à ní sọdógún. Hmm, ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi ọ̀rọ̀ lẹ yìí àwọn bàbá wa ni wọ́n ní ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá gbẹ̀yìn iná lérí téńté ká wá fẹ̀yìn láti ìlú ìsẹ́yìn lọ sí ìyìn èkìtì wọ́n ní ẹni tí ò ní yin ni kò ní yin ni o kódà ìmúlá yín sí ni àwọn bàbá wa ti perégedé wọ́n ti fi bọ̀rọ̀ jọkà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè tí Oòduà ó wá kù sọ́wọ́ kó wá wá o ọmọ àlè ènìyàn sì ní fọwọ́ sí júwe ilé baba tó bí lọ́mọ àkókò tó ó yá kí gbogbo ọmọ Oòduà pátápátá àti gbogbo àwọn káàárọ̀ ojíire àwọn ti Cuba àwọn ti Brazil àwọn ti Amẹ́ríkà gbogbo ibi tí ẹ bá wà ọmọ Oòduà iléyá o àgbájọ ọwọ́ òun la fi sọ̀yà ohun tó mú kí gbogbo àwọn bàbá wa wọ̀nyí kí wọ́n waru ọwọ́ lọ́bẹ̀ ẹ ti mọ̀ wípé nǹkan bẹ̀ adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ bàbá yìí bàbá wa àlùfáà Ráfẹ́ Adédèjì Adébáyọ̀ ẹ ṣé gan tọ́ gbogbo gbogbo onílé gbogbo àlejò ọmọdé àgbàlagbà arúgbó àti ẹ̀yin ọ̀sọ́rọ́ ẹ̀yin mọ̀jẹ̀sí ọ̀rọ̀ láti gbọ́ yìí kí onílé ó gbọ́ kó sọ fólóko kí ọmọdé ó gbọ́ kó sọ fágbà bá a bá débi tí ò jọ tàná a kì í jókòó jẹun hmm, bẹ́ẹ̀ ni iléyá gbogbo ọmọ òdua iléyá o ó dáa náà èmi ni Simoni Ọláwálé Abọ́lánilé ọmọ Ọlátúnjí àsìkò tó a ò rọ́jọ́ mú solókùn bá a ṣe ń wá làwọn ọmọ bá yín bẹ́ẹ̀ ṣe ń kànkùnlẹ̀ ọmọ rí wa àrélé èdélé àròkò òdóko tó mú kí ọmọ tó kó òròkò dóko òrókò tó kò mà ní jẹ́ tiwa kò jọ́mọ ó nù òun gangan lètò ó dàbọ̀. àdèwé àdàgbà ẹ̀yà gbọ́nsẹ́ lérí ìkànnì ẹ̀yà gbọ́ àdèwé àtàgbà ẹ̀yà gbọ́sẹ́ lérí ìkànnì ẹ̀yà gbọ́ kòjọ́ mọ́ onùmọ̀ lẹ́tọ̀ yìí ń jẹ́ lérí ìkànnì ẹ̀yà gbọ́ kòjọ́ mọ́ onùgbòde kan.